This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human pride by by. Dawa Nigeria. Torí mo ti yẹ Jánáì, wọ́n mọ lọ sí kẹ́ nìkan tó ń pè ní Jáníọ̀. Olú òòrùn ní jẹ́lẹ̀. Olú òrìṣà òòrùn. Ẹ mọ̀ bó ti wà lọ́dọ̀ wa nígbà tí wọ́n ń pe kíníkan ní ìlà òòrùn ráì. Àrà. Ibi sẹ̀gbó. tí wọ́n ń ṣe ní ọ̀dọ̀ wa ní báyìí bí àwọn ọmọ yìí lọ pẹ̀. àwọn náà ní nígbà tó pè ní olú òòrùn ẹ̀rí wọ́n ní olú òòrùn yìí wọ́n lóun ní ọmọ afẹ́rẹ́ náà nínú òye wọn. òun ní olú ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan àti parí gbogbo nǹkan. òun ní ní ọdún tó ti lọ ó tún mú nǹkan díẹ̀ ní ọdún mi ìta kọjá sí àwọn tí wọ́n fẹ́ wọnú rẹ̀. ẹni táwọn akọ̀wé tí wọ́n lọ fi ṣìta pẹ̀lú chanius yẹn wọ́n ló ní kíní tó fi ń ṣèjọsìn kan nǹkan yẹn wọ́n ní a máa fi àwọn ẹnu ọ̀nà rẹ̀ kalẹ̀ ní àwọn ìgbà tó gbogbo àwọn ayé yóò sì fi àwọn ẹnu ọ̀nà rẹ̀ nígbà tí ọba tó lù ìgbà ẹnu ọ̀nà méjìlá lọ́wọ́ abẹ́ ní nǹkan ọdún wọ́n tọ́ bá di ọjọ́ àkọ́kọ́ èyí lẹ́yìn pé ní january wá yẹn wọ́n ní wọ́n máa ṣe ayẹyẹ àti gbogbo ẹbí máa bá wọn ṣayẹyẹ yẹn òun náà fún àwọn ẹni tí wọ́n ń bọ olú ọ̀rọ̀ wọ́n máa ṣe ayẹyẹ wọ́n ó gbóyin lẹ̀ wọ́n ó gbéjà nínú lẹ̀ gbogbo nǹkan nínú wọn ó gbé lẹ̀ ọdún yìí ṣẹ́kì káwọn mùsùlùmí máa dà àlẹ́ àríyìn tó lè wọ́n sáré ọdún òrìṣà ni òun ló wá padà bí ohun tí wọ́n ń ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún january báyìí ẹ̀yẹ ń sìn ọ̀dọ́ àtẹ̀tẹ̀lì ìlú tẹ̀tẹ̀lì òwò àlàdínà ìlẹ́bí òwò àlẹ́yìn. ṣé ìjọba wa kéré lórí jákujàku báyìí ká máa fi jàrọ ọdún tó lóore ẹ̀sùn lọ́rùn tó kéjì èyí lẹ́nu pé ní february eléyàn náà wọ́n ní olú ganan tó lọ́wọ́ náà òrìṣà kan ní. òrìṣà kan nínú àwọn òrìṣà wọn lọ wá lórí orúkọ ìtọ́gbẹ́ ní fabirọ́s fabirọ́sì wọn lọ wọlé ìlà òsínẹ́kọ̀ olú ìmọ́tótó ẹ̀rí àtòsàlérí ẹ̀ná lọ́dọ̀ àwọn ará wọn lọ wọn fún pè ní olú odò bí kẹ́yìn náà máa sọ iye mọ́jà lọ́dọ̀ wa bí báyìí ti sọ yẹn lẹ́lẹ̀ lọ́wọ́ ayẹ kí mùsùlùmí máa lọ bá wọn dáwọ́lé kó múra sí kọ́kọ́ ní ìgbẹ́ ẹ wá wọ́n máa tẹ̀ wọ́n nìyẹn náà ó ṣe é dé orúkọ ẹni tí wọ́n fi gbé kalẹ̀ wọ́n lọ sí tìrì òun náà ní ìlànà ìhàp wọ́n ní olú ogun lòun òrìṣà kẹ́niyẹn tó ti gbé òrìṣà tolókun débi tolókun tolókun. òṣàkì wọ́n gbà yìí kó òun ní ọ̀ṣọ́ àwọn táwọn bá lọ jà òun ní ọ̀ṣàkìlẹ̀yìn fáwọn sùpàdánlá iná àjọ ọ̀sìn wọn wọ́n gbà yí pé tí àwọn bá fẹ́ jèrè nígbà tó bá bẹ̀rẹ̀ látara ọ̀sà yìí làwọn olùrì ẹ̀sùn rí làwọn olù èyí lẹ́nu lọ bá wọn ní sẹ́yìn tó bá tán lé tí èèyàn bá bẹ̀rẹ̀ lábùjá wọ́n wò wípé kọ̀ọ̀kan kẹta dà kẹ̀wé lásán ní kí èèyàn máa bá wọn ṣe ìdùnnú lórí oṣù yìí òun lẹ́nu ilé ẹ̀sìn ní ìfìrì eléyàn náà wọ́n ní wọ́n lọ fi sí òrìṣà òrìṣà tí obìnrin máa lóhùn ẹ̀rí obìnrin ni wọ́n ní òkà ní máa ń jẹ́ kó lòdò ọ̀lànà yóò jẹ́ kó lòdò ọ̀lànà òun ni ó ti sìn ẹnu ọ̀nà sánà ẹlẹ̀ tí ìmọ̀lẹ́ òun ó fi jáde ẹ̀rí lẹ́yìn ìgbà tó ṣe wípé ó ti dí tẹ́lẹ̀ lásìkò ọ̀yẹ́ ele lọ ẹka ìmọ̀ àbáwọn dási káwọn múra sí gẹ́gẹ́gẹ́ ẹ̀ka akẹ́kọ̀ọ́ ní january wa akọ̀ sí yóò gbọdọ̀ tó bá bá yẹn láyé wọ́n wá sí ẹ̀kọ́ ọdún ẹ̀bọ̀ yọ̀ nínú àwọn oṣù yìí èyí tó ń pè ní may may wọ́n wọn lọ fi ti máyà ọkùnrin ti wà lọ́dọ̀ àwọn ará ró wọ́n wà ní ọlọ́run obìnrin ọlọ́run obìnrin wọn kan tó ṣe yí pé ẹ ni pé kí nǹkan gbèrú lóhun jẹ kí nǹkan dàgbà wọn lọmọbìnrin ọlọ́run ẹsùn àgbàgbé ẹ̀kọ́ náà mùsùlùmí kọ́ ibi ọlọ́run ọba sùnmánù ọ̀tàlá ọ̀tá tó tó ní ọba tó ṣe ní pé kò ní kùn tí ó ní jẹun ni débi ilé yọ jẹun lámìyẹlé wọn làmìyẹlé lẹ ọlọ́run tẹ̀sí yìí kò bímọ bẹ́ẹ̀ sì ní ẹnìkan ò ní ẹ̀rí àwọn asọ̀kẹ́ ọmọbìnrin ọlọ́run ni wọ́n sọ wípé ìyá ọlọ́run ni tẹ́lẹ̀ ìlọ ẹ̀ka ni àbá wọn kọ́ lé ká máa lọ yóò bá sọ ọdún ká máa yọ tẹ̀tẹ̀ lórí ẹ̀. nínú àwọn obìnrin yẹn èyí tó ń pè ní jíò wọ́n ní wọ́n lọ fi ti junior ìkànnà ìlú tí ó bẹ̀ wọ́n ní olú oṣù pánilé ṣùgbọ́n lọ́wọ́ obìnrin ni àtẹ́kìtì dọ́wọ́sà ni wọ́n tó oṣù mẹ́kọ́ ní ẹ̀ ẹ̀rí eléyìí náà wà ní oṣù àtẹ̀wọ̀n arúgbó máa ń bọ̀ nínú àwọn obìnrin yẹn àwọn náà ní júlẹ̀ wọ́n ní wọ́n lọ fi ti Julius Julius yìí òun jẹ́ gẹ́gẹ́ ọba Róòmù wọ́n nítorí wọ́n fi ní déédéé oṣù yìí nínú ìtumọ̀ mi déédéé Latin wọ́n ní July yìí ní túmọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀sùn ayébá náà ní ọjọ́ ìmọ̀ ọ̀sìn ẹ̀bùsùn kejìlẹ̀ ìmọ̀ ọ̀sìn wọ́n ní túmọ̀ rẹ̀ ìkarùn-ún nínú oṣù inú àwọn oṣù yìí. sẹ́ni pé kò tiẹ̀ ní ìtumọ̀ kẹ́kọ̀ọ́ wúlò rárá láti rí wáyé kábà sàmọ́lé rẹ̀ níbi tí wọ́n wá láwọn ń yẹyẹ ọgbà àná tí ó àwọn ọlọ́wọ́ lórí ẹ̀. ọ̀hún náà ni wọ́n gbọ́ ẹ̀rí wọ́n tẹ́lẹ̀ ní náà wọ́n ní wọ́n lọ fi ti lórí rẹ̀ jẹ́ ni ọba náà wọ́n lọ ọmọ ìtàkọ́kọ́ dáadáa sọ yẹn wọ́n ti ni wọ́n ti fi oṣù yẹn ní ọgọ́rùn ẹ̀rí oṣù lẹ́sùn pé ní sẹ̀tẹ́mbà nínú àwọn oṣù yẹn tábìlì yìí pé àfikọ́ yẹ kí mùsùlùmí jẹ máa bá wọn sàpọ́njẹ́ bí ti wù kọ́mọ ọkọ̀ sì yìí lè láti oṣù túmọ̀ nínú ẹlẹ́ẹ̀kẹfà bákan náà yìí lọ́pọ̀ ní sẹ̀tẹ́mbà yẹn tí ń túmọ̀ ẹlẹ́ẹ̀kẹjẹ nínú èdè láti láti jọba lóòótọ́ òun ti ti pẹ̀lú ọ̀sà ọ̀tún bá ń tiẹ̀ òun nínú èdè latin november tiẹ̀ òun túmọ̀ nine nínú èdè latin december tiẹ̀ òun túmọ̀ ten ẹlẹ́ẹ̀kẹwàá nínú èdè latin. ayọ̀ àti ìmọ̀ ó fi yé nsọ̀rọ̀ sọ ẹ̀ka bá mọ́lẹ̀ rárá èyí sọ̀rọ̀ àmọ́lẹ̀ oṣù àbùkù ni. Dèdè bá kọ́ wá gbé ibi wọn fi fún ọdún òrìṣà àwọn ẹni oṣù àgbẹ̀ àgbẹ̀ àkọ́ ọdún ọgbọ̀n bá yẹ láyé lọ́la kò rí ọdún yọdún ẹ̀ wò lórí ẹ̀rí ẹni tá a sọ ní fáàtà tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́sàn yẹn. wọ́n ní ọ̀padà rí pé mistake wà nínú kàtà wọn kà ìgbà tó dùn máa ń pọ̀ sí i ó rí pé ìlẹ́wù máa sì ti máa ń jẹ́ instead of twenty one ọwọ́ àwọn àwọn àtọmọ́gbé rẹ̀ ibi bọ́lá olóhùn ṣe ń di tàlẹ́ńdà yẹn sùfàánù láà ẹnu wọn wá sọ sí pé káwọn àjọ mẹ́ta kúrò nínú gbogbo ọgọ́rùn mẹ́rin ọdún wọn ti rẹ báyìí kẹfì rí òfin yẹyẹ nìkan yẹ kẹ ẹ lé o èyí tó fi jákàdì ọ̀tọ̀ nígbà tó bọ́ sí o kẹ ẹ sọ fún ẹ fẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí àti kọ̀ bọ́ sí tẹ́lẹ̀ gan ẹ̀rì ìgbà wọn wá sí àkókò òfin yẹn gbogbo àwọn yẹn kàn sí ní àdàdé bíi ọjọ́ àdàdé bíi October four ìyẹn oṣù kẹwàá wọn yẹn ó di mẹ́rin ní fifteen eighty two èyí tí wọ́n kà sí two thousand and seventeen nísìn wọ́n ó sì láàárọ̀ báyìí táwọn àpèlé ọjọ́ júmọ́ wọ́n bá kéde rẹ̀ pé fifteen ní ọjọ́ fífẹ́ẹ̀dì kí ni ọ five tẹ́tí eréke ń bẹ̀rẹ̀ báyìí eréke àlẹ́ eréke tí e bá ṣe àkọlé fífẹ́ fún ẹni láti ní sábà yẹn tẹ́ẹ̀tì ṣe kàlẹ́sà yẹn ní gilgoria gilgoria yẹn tí e bá ṣe àkọlé fún wa àwọn èèyàn ti gbọ́rọ̀ yẹn lọ́wọ́ rẹ̀ lóbi dá sí àwọn orílẹ̀-èdè mi yàtọ̀ sí kátólíìkì àwọn ọ̀gá ru kàlẹ́ńdà tá à ń pọ́n lé yìí wọn ọ̀gá rárá nínú ìgbọ̀mọ̀ wọn ọ̀gá lórí pé táwọn bá fẹ́ sọ tó ní wọn pé ǹjẹ́ òní wọn bí jésù wọn ò fi sí january seven ni wọn tù ìgbà yẹn ló kù lọ́dọ̀ sí wọn táwọn míì ti gbà pé twenty five ayọ̀ àti mùsùlùmí báyìí ni àwọn bábà ní róòmù àtàwọn àtọmọgbé wọn wọn wà sí àwọn òǹkà ọjọ́ òsì wọn bí ń sawẹ́wà bọ́ba ti gbà nínú ìfẹ́nu wọn akúnyẹ tó yẹ káda أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم